الحمد لله الذي جعل العلم الشرعي ضياء في الحياة والصلاة والسلام على معلم الخير نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعتصموا بحبل الله جميعا وعبدوه وعلموا أولادكم العلم الشرعي فإنه نجاة من هلكات الدنيا والنار الآخرة وقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كوا أنفسكم وأهليكم نارا ونسأل الله تعالى أن يجعلنا وإياكم من الذين يربون أبناءهم على تقوى الله تعالى والاستقامة في دين الله أدوك فهم ولا مباوة ولا مباوة أدوك فهم ولا مباوة ó ṣe ìmọ̀ wá ìmọ̀ ṣẹ̀ríà ìmọ̀ ẹ̀sìn ọlọ́run bá ṣe ní ìmọ̀lẹ̀ tí máa ń darí ọpọlọ wa tí sì máa ń darí làákàyè wa ìmọ̀ òun ní máa ń darí lílọ bíbọ̀ ẹ̀dá tẹ́yìn bá mọ̀ èèyàn mọ̀ pé eléyìí ọ̀dà eléyìí ọ̀dà ọba tó wá ṣe ìmọ̀ ní ìmọ̀lẹ̀ tá a máa fi mọ ọ̀nà àparun àti ọ̀nà ọ̀là tá a máa fi ń dábòrú mọ̀ yàtọ̀ sí oore ọba náà ládùúpẹ́ fún gbogbo ọmọ tí ń bẹ ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọgbà alára wa èyí tí ò tí ì yé wa ọlọ́mọsàjì ó yé wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọ́ba nàbíwá Muhammad sọ̀sọ̀nà ẹni tó dé pé òun ọ̀là àkọ́kọ́ muallim ẹni tí máa kọ́ àwọn èèyàn ní ìmọ̀ ẹ̀sìn táwọn èèyàn fi máa ń soríire káàní ọlọ́run bá wọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ mayami níta fi bá ní sọ̀rọ̀ òun náà ni ahamiyatul madrasati al-islamiyati fi hayatil abna kí ni pàtàkì madrasa nínú ìgbésí ayé ọmọ èèyàn pàtàkì jùlọ nínú ìgbésí ayé àwọn ọmọ wa tán bí alimadrasa ẹ̀rí madrasa a máa ń dá àgbẹ̀ yorùbá ní ilé kéwú ibi tí wọ́n ti ń kà tí wọ́n ti máa ń kọ́ mímọ̀ madrasa òun àlàyé tá a ti ń kẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ yìí ó gbọ́dọ̀ wà ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan ló ṣe jẹ́ pé gbogbo àdúgbò tẹ́ bá ti rí tí ó sí mọ́sálásí ń bẹ táwọn ọmọ kékeré àtàgbàlagbà tí wọ́n máa lọ lè kírun bẹ̀ àdúgbò tẹ́ bá dé tí ò sí ilé kéwú ṣẹ̀ríà ilé kéwú tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam tá à ń pè ní madrasa bàdáàlì kahayu shayatin àwọn àfáwà wọn ní àdúgbò àwọn àlìjànú àwọn èṣù òun náà lẹ́ti dé yẹn fọ́kùrùjù mínì ẹ mọ́kọ àwọn fámìlì yìí dúnbẹ̀ ẹ tètè jáde kẹwọ́ bomi lọ ó sì jẹ́ pé ibi tó bá fẹ́ ra lẹ̀ sí kó o tó sanwó lẹ̀ ọkọ̀kọ́ béèrè ẹ̀dá kan mọ̀dé mọ́sálásí àdúgbò yóò wà tọba ti débẹ̀ tí wọ́n ní mọ́sálásí súnnà ni lálẹ̀ síbẹ̀ ibi tó máa gbé dànù torí dandan ni kó gbénu lé dandan ni kó wọ mọ́sálásí lójúmọ́ tọ́lọ́wọ́n bá ọ̀dáwà fún kankan àfẹ̀sìn rẹ̀ ẹ̀sìn gẹ̀rẹ́lá wá sìn láyé ilé tá ń gbé àtúnjẹ tá ń jẹ nínú ẹ̀ ó fẹ́ ràn wá lọ́wọ́ láti sílọ̀ nínú mọ́ṣáláṣí mọ́ṣáláṣí gangan ní ọ́fíìsì wa fẹ́ni tọ́rọ báyé tó sì máa tọ́wá sílé ayé aláàlá amẹ́lẹ̀ ní Qur'an al-Karim ipe torí ẹ̀sìn ló ń ṣe dáwa bọ́bá ti wá dádúgbò kan tí wọ́n ní kò sí mọ́ṣáláṣí ń bẹ̀ àbí mọ́ṣáláṣí tó wà ń bẹ̀ mọ́ṣáláṣí bídíà ni mọ́ṣáláṣí bídíà àti àdúgbò tí ò sí mọ́ṣáláṣí ń bẹ̀ bákan náà làwọn méjèèjì kódà àdáwò tó bọ́ ń bẹ̀yẹ ju ẹni tí ò rí mọ́sálásí tó ti kírun lọ nítorí pé ọ ò ní ní choice láti bá kírun bẹ̀ torí pé o ti súnmọ́lé rẹ̀ bọ́ bá wá kí gbogbo òun náà ọlọ́run wá nígbà lọ́wọ́ rẹ̀ látara mọ́sálásí tó ti ń kírun àtàwọn tó ń kírun lẹ́yìn wọn ìmáàmù ti ń bọ̀ òrìṣà ìmáàmù ti ń ṣe bídíà ìbọ̀rìṣà inú náà ni ọjà sí bídíà náà ọlọ́run ní gba ìbáàdà tó bá jẹ́ bídíà bídíà náà ó padà tìyàn sínú náà ni kọ̀ wá ní dáa kọ̀ wá gbára mọ́sálásí wọná tọ́ba fẹ́ gbalé lọ lè béèrè ibi tẹ́ bá ń rí yìí ṣé mọ́sálásí wà tó jẹ́ ti súnà tó ti máa kẹrùn. lẹ́yìn náà madrasa wà táwọn ọmọ máa lọ ọmọ yẹn táwọn ọmọ yóò fi máa lọ lè kọ́ ẹ̀sìn nípa ń tá torí ẹ̀dá wọn tó fi wá jèrè àwọn ọmọ yìí níjọ́ àlùkìyàmà tó sì jẹun wọn láyé kò tó kù ọ́ ẹ̀yọ́ mi ọwọ́ tá fi mú mọ́dásà lémi ọwọ́ yẹpẹrẹ ni àwọn afáà ní gbogbo àdúgbò tábà ti wá dé táàrí báwọn àgbàlagbà abẹ wọn ò rí mọ́sálásí tó ti máa kírun àwọn ọmọ kéékèèké bẹ̀ wọn ò rí mọ́dásà tí wọ́n ń wọ́n ní àdúgbò ṣèitán ni fọ́kùrùjú mi ni ẹ ti tẹ̀jáde bẹ̀ kíákíá o nítorí pé ìṣẹ̀mí yóò so mọ́ mọ́sálásí lójúmọ́ ìṣẹ̀mí àwọn ọmọ yìí sì so mọ́ madrasa ilé ìkéwù nílẹ̀ yorùbá mohan mohanatun ojú yẹpẹrẹ làwọn máa fi ń wò madrasa nílẹ̀ yorùbá àwọn ọmọ ojú ń tẹ́ńbẹ́lú rẹ̀ wàmáhàmì yẹtùhà في حياة المسلم خاصة في حياة أبنائنا kí ni importance mọ́ṣáláṣí àti ilé kéwú torí pé mọ́ṣáláṣí gan ni ìpìlẹ̀ ilé kéwú kó tó di pé àtọwá ń kọ́ àwọn ilé ìkẹ́kọ̀ọ́ mọ́ṣáláṣí ibẹ̀ ni wọ́n ti ń ka koran ibẹ̀ ni wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n bá ní mọ́ṣáláṣí ládùúgbò tọ́jú mọ́ṣáláṣí sunna tí wọ́n sì ń kọ́ àwọn ọmọdé ẹ̀kọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ tí wọ́n bá ní madrasa ládùúgbò ilé kéwú yẹn tó ti wà nínú mọ́ṣáláṣí yẹn wọ́n ti ní madrasa náà nìyẹn níta gbàlérò pẹ̀lú lékè òun náà ní ààyè tí wọ́n ti ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó lè jẹ́ nínú mọ́ṣáláṣí ó sì jẹ́ èyí tí wọ́n kọ́ classrooms káàkiri èyí tí afẹ́dìmú ní jimá lẹ́nu òun náà ní pé kálí máa fi ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run lọ́wọ́ dá torí pé anytime lọ́lọ́ lè mú kó ní ayé ọmọ wa ronú pé sí mo ti ṣe lọ́run lémi assignment rẹ̀ lé ayé yìí ìbáàdà ni nígbà bá ti gbọ́ ayé bẹ́ẹ̀ gbọ́ lọ́lọ́wọ́n òde àtàlìjànú àti káwá lọ́hùn yẹn nínú eré rẹ èyí tó kù táwọn afọ́kọ́sì ìwọ yìí ń lọ́mọ tó ń ṣe ilé ayé wal ibadatu lan tatahaqqa illa bil ilmi shar'i èèyàn wá lè gbàgbọ́ yé ẹ̀sìn wa yìí láti mọ ọlọ́run bá sìn àti kéèyàn lọ lè kẹ́kọ̀ọ́ kápẹ́ntà tí ọba kọ́ṣẹ́ dáadáa yóò ṣe lékàn bílíkìrìdà tí ọba kọ́ṣẹ́ dáadáa yóò ṣe lékọ̀ tílẹ̀ tí ọba kọ́ṣẹ́ dáadáa yóò ṣaṣọ náà ẹni tí ọba kọ́ nípa ẹ̀sìn yóò ṣe ẹ̀sìn kẹ́sìn ẹ̀sìn kẹ́sìn lọ́pọ̀ nínú àwọn ẹ̀sìn tá a fi ń sin lọ́nlẹ̀ yorùbá bíi tàríkà bíi tàríkà èyàn jí kókó ńlé kó lóun lè ṣe tàríkà níbo lọ́n lọ ọláwọn lọ lè hó nínú mọ́sálásí àwọn lè tí aṣọ wáìtì síwájú alá láìlá ilá láwọn pariwo jàsíbí àyọ́mọ arélù lẹ́wọ́n máa dámi lélẹ́rí ní ìdí òlè yìí wọlé ẹ̀sìn wa àbáwọn onílù àwọn oníbàndínì gbangba gbìngbìn nínú mọ́sálásí bọ́ bá sí ibẹ̀ yà á kọ́ mọ́ wáyé sàn nítorí tó ń ṣe ní kò sẹ́ni tó bẹ̀ ọ́ kò sáyà fún kò sáàdì yìí sí fún ọlọ́run ọ̀fọ́ kalẹ̀ ànábì ò ṣe fún wa ànábì ọ̀pá wọn láṣẹ níbo lẹ́ ti rí ọlọ́dọ̀ àwọn ṣe ò ní wọ́n kọ́ pẹ̀lú ṣe ò ìbádọ́lá ẹ̀yọ́ wa yá ni kò tàbáyé yẹn lẹ́lẹ́ hàk ẹni tó bá ní ká ṣe ilé ayé tí à ń lò lọ́wọ́ yìí especially ní Yorùbá òdodo ti hàn ọ̀nà méjì náà lọ́wọ́ wa imma bid'ah nínú kú wọ̀ táwọn ẹbí rẹ kẹ́ darapọ̀ mọ́ àwọn alu sunna àbí kó wọ̀ táwọn ẹbí rẹ kẹ́ darapọ̀ mọ́ àwọn alu bid'ah àbí ń gbà tí bá dàrú half bid'ah half sunna bàbá àtìyá àwọn lè máa ṣe sunna àwọn ọmọ máa ṣe àbí káwọn ọmọ ká máa ṣe súnà kí bàbá máa ṣe àtìyàwó máa ṣe bídà àbí kí ìyàwó máa ṣe súnà kí bàbá máa ṣe bídà àbí kí bàbá máa ṣe súnà kí ìyàwó máa ṣe bídà àbí kí gbogbo wọn kan ṣe wáá jẹ alùbídà ọlọmọdé adáwọ kàn wọn ní ayé táwa yìí. ìmọ̀ ní ma jẹ́ ìyàwó máa pé eléyìí súnà eléyìí ní bídà bídà ni àdádálẹ̀ innovation ní tí ò sínú ẹ̀sìn táǹkì lẹ́sìn èyí ń pọ̀ nílẹ̀ Yorùbá táǹkì sí lọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá ní àwọn tó mọ̀ àtàwọn tí ó mọ̀ wọ́n èsì bákan náà kul hal yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun ọlọ́wọ́ láwọn tí wọ́n ní mà tí wọ́n wá ìmà tí wọ́n lọ lé kéwù tòótọ́ àtàwọn tí ni wọn ò lè rí ebi nítorí ilé àwọn àgbàlagbà tí lọ sí bí gbà táwọn náà lọ lé kéwù ẹni ti di àfáà olùmọ̀gbọ̀ lọ́rọ́báwá o àmọ́ yóò mọ̀ tẹ́lẹ̀ kó ṣe nínú ẹ̀sìn rẹ̀ tí wọ́n bá ń sèrànù yóò dá àmọ́ pé ìrànù lè jọ ń sèyí lè yé sẹ̀sìn. àlẹ́ìlmù àṣẹrì ayé ìmọ̀ wá ìmọ̀ ẹ̀sìn àwọn àtàwọn ọmọ wa ọ̀rọ̀ ayami anábì ní tọ́lábù àìlèmí fàyíyùdọ̀ anábì ní ìwà mímọ̀ ẹ̀sìn anábì ní dandan ni ó ala kulli lórí gbogbo mùsùlùmí sì lọ́jọ́ dandan lé lórí gbogbo mùsùlùmí ọjọ́ dandan lẹ́nu wọn. Ànábì ní ma yuridillahu bihi khayra ẹ̀yìn tó lọ́mọ fẹ́ ṣàánú nílé ayé yìí yufaqihu fi din yóò fún lágbóyè ẹ̀sìn níbo láti wá lágbóyè ẹ̀sìn bí ìbá jẹ́ pé ká máa lọ lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn. gbogbo àwọn tó bá ń fi ọwọ́ tẹ̀mbẹ̀lẹ̀ mú mà ìmí òṣìṣẹ́ lógún ọdún yóò fogún ìṣẹ́jú dànù nù ẹ bá máa fọwọ́ tẹ̀mbẹ̀lẹ̀ mú màmá ìmà àlẹ́ ilmu ash ìmà ẹ̀sìn ọlọ́run tí ibi sọ fún rasúlù sallallahu alaihi wasallam ìpèrè ànábì àlékún tó máa wájú mọ́jọ́ ọjọ́ owó àlékún tó máa wájú mọ́jọ́ ọjọ́ pọ́fàtì ayé o àlékún tó máa wájú mọ́jọ́ ọjọ́ iye o nítorí ọmọ wájú ní àlẹ́sìn wọ́kùl máa wá sọ fún mi ọlọ́run pé rọ́bì sídì ní ìlmà ọlọ́run sàlékún mímọ̀ mi ọlọ́run bí ìdípa níbi láṣẹ bẹ́ẹ̀ pé kọ́ máa bẹ̀rù torí bí màá níbi bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni oríire wọn ṣe pọ̀ tó báyìí náà bí ṣe mímọ̀ tó yẹ ọlọ́run yóò yẹ pé wọn yìí dákẹ́ mímọ̀ wọn yìí ìmẹ́sì tó yàn wọ̀ fún kọ̀kún lèvi ìlìmì àlì ọlọ́run bá ní gbogbo ẹni bá nímọ̀ ọlọ́run bá lẹni tó nímọ̀ tó ń bẹ lókè rẹ̀ ẹni bá tó nímọ̀ ẹni tó nímọ̀ ń bẹ lókè rẹ̀ ẹnìkan tó nímọ̀ tí ò sẹni tó nímọ̀ lókè rẹ̀ mọ́ òun náà ni Allah ta'ala. ọlọ́run fi wá sọ fún anabi pé máa wá bẹ Allah yẹn zidni ilma sàlékún mọ̀ mi anabi wá tọrọ ìmọ̀ bẹ́ẹ̀ títí tó fi jáde láyé àsìkáàrù anabi ti máa ń ṣe láàárọ̀ láàárọ̀ tó bá ti di pé wọ́n kásù bá ta ní ọwọ́ parí àsìkáàrù yẹn anabi àni Allahumma inni as'aluka ilman nafi'a ọlọ́mọsà fún mi ní ìmọ̀ ìmọ̀ tí ó ṣàǹfààní wa rizqan gbogbo àwọn iṣẹ́ mi mọ́sá ìgbà lọ́wọ́ tó bá ti jí láàárọ̀ ìmọ̀ ní kọ́ máa tọrọ ìmọ̀ tó wà tọrọ mọ́ tọrọ ìmọ̀ ṣetán torí ìmọ̀ pọ̀ ìmọ̀ àbẹ̀rù ọlọ́run ìmọ̀ ṣẹ̀ríà ní kọ́ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run kó sì máa tọrọ bẹ́ẹ̀ fáwọn ọmọ rẹ̀ al-madrasatul arabiyya ẹ̀rí ilé ẹ̀kọ́ ẹ̀sìn táǹpẹ̀ nílé kí ó àfọwọ́ yẹpẹrẹ àwọn àfáà táǹkọ́ máa ń kí gan ojú yẹ̀yẹ́ làwọn fi ń wò wọ́n bígbà tí wọ́n ní kan sí àwọn gangan ni wọ́n sì ń ṣiṣẹ́ to tó mójútó ìtọ́lọ̀ nítorí ẹ̀dá wa ya ní ṣiṣẹ́ nàbíwọ tó mójútó ìtọ́lọ̀ nítorí ẹ̀dá wa innama yakhsha Allaha min ibadihi al-ulama bá ní àwọn tí wọ́n máa bẹ̀rù ọlọ́run wọ́n yọ̀ làwọn onímọ̀ torí wọ́n ti kà á wọ́n ti rí wọ́n sì ti mà á ọ̀wá lọ́dẹ kéwú bóyá ló ti wá bẹ̀rù ẹ̀ ọlọ́run náà máa yakhsha Allaha ọlọ́run láwọn tí ìbẹ̀rù ọlọ́run bọ́ máa tì gọ́ngọ́ al-ulama àwọn tí wọ́n kéwú. bàbá wọn sọ̀rọ̀ kéwú ẹ bá máa sọ̀rọ̀ ilé kéwú tí wọn torí yọ́ọ̀fẹ́ dàrú pé ah, ah, àwọn kan tí wọ́n ya dìbò lùgì wọ́n sì àṣewàrà àwọn àfáà kan tẹ́ ń ṣẹgbẹ́ àwò wọ́n sì kéwò ara àwọn àfáà kan tí wọ́n ń so nǹkan mọ̀dí tí wọ́n ní bàǹtẹ́ tí wọ́n tún sí gbẹ́rẹ́ fáwọn èèyàn gbogbo ṣẹ́ táwọn anábì ọlọ́wọ́n bá wá lunch gbogbo ẹ̀ làwọn fọ́nká làwọn dànù wọ́n pa gbogbo ẹ̀rẹ́ wọ́n ti jòkó lédè àdá àwọn anábì ọlọ́ àná ó làmá hu wàrà sátúlù àǹbìyà anábì lẹ́yìn àfà ẹ̀yin náà lè jogún àwọn àǹbìyà àwọn anábì ọlọ́ nígbà àwọn anábì ọlọ́wọ́n wá ń ṣe ṣe náà là ń ṣe kí làwọn anábì ọlọ́wọ́n bá ṣe mubashirina wa munziri wá àfi ni wọ́n máa ń ṣe báwọn yẹn wọ́n máa sọ fáwọn yẹn pé ẹ ṣe léyìí mubashirin ẹ wà di janna o wa munziri ẹ má ṣe léyìí o tẹ bá ṣe ẹ wọ náà Allah sì sọ bẹ́ẹ̀ iṣẹ́ tọ́lọ́ ń gbé fáwọn àfáànù kì í ṣe jálàbí kájòkó sílé kálá ń ṣiṣẹ́ àfáà kí ni wọ́n pè iṣẹ́ àfáà iṣẹ́ àfáà nínú yàrá iṣẹ́ àfáà ni kò ní kọ́ yẹn kéwù kó o lè ṣe wá sí fáwọn yìí ìbádọ́lá ẹ̀yẹ rúfẹ́ ọlọ́run lónìí àwọn ọmọ wa wọn lọ sí madrasa ma látara ìgbọ́lá fún western education ju ìmọ̀ ṣẹ̀ríà lọ ẹ má gbàgbé pé ọlọ́run ọba sọ fún yín wípé yáyọ lẹ́dínà amanu tẹ́kùlá haqqa tuqati ọlọ́run ọba ní ẹbẹ̀rẹ̀ ọlọ́run ọba o wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú ẹ gbọ́dọ̀ kú o ẹ gbọ́dọ̀ jáde láyé o illa wa antum muslimun àfi kẹ́ jáde nílé ayé lẹ́ni tí ó jẹ́ muslim tí ìsìlámù rẹ̀ pé tó sì pure bóòlù yẹn ṣe wá rí ìsìlámù àti ìsìlámù sahih bóòlù yẹn ṣe fẹ́ rí ìsìlámù tó pure láwùjọ tí wọ́n ń lẹ́yìn báyìí إلا بالتحاك بالمدارس العربية السنية àti ká tètè dìde àtàwọn àti ẹbí لا ká ما gbìyànjú كيو سنة máa lọlé kéwú súnnà àwọn máa lọ ìdánilẹ́kọ̀ọ́ àwọn àgbà àwọn ọmọ wọn máa lọ sí madrasa ìròrí kan náà ni wọ́n wà lérí wa kéré pé ọmọ máa lọ bàbá máa dàánù tọmọbádé alẹ́ tó tún gbédé yìí àwọn ọba lọ́wọ́ àwọn afáàdé wa ogún ọdún dáadé ní ìsìlámù ni alẹ́ yẹn sọ kò alẹ́ yẹn sọ lẹ́sìn náà yàlẹ́mú lẹ́sìn náà yàlẹ́mú ọlọ́run ní àwọn tí ò lọ bẹ́ẹ̀ gé àtàwọn tí wọ́n lọ síbà kan náà wọ́n rí ọkọ̀ lórí bákan tó àwọn ojúṣe wa táwa ń ṣe nínú ilé fáwọn ọmọ kò sí bó ṣe lè já àfà tó o lè dá àwọn ọmọ rẹ kọ́ lẹ́kọ̀ọ́ tán pátápátá ọkọ wọn ní ìtìpá rẹ bá ká ó tì wọn jáde ká lè segin ni ká wọn náà ṣe jáde wọn sáwọn adìjẹ mọ lọ. ilé ẹ̀kọ́ táwọn pé madrasa yìí òun lọ́ máa pé ìtọ́jú àwọn ọmọ tá à ń ṣe nínú ilé àwọn òṣè tiwa àwa tí wọ́n sí madrasa madrasa náà ó ṣe èyí àwọn ọmọ yẹn wà di ẹni tó pé àdáwò tó wá bá wa dìṣe kọ́lọ́mọ́sá bá wa mú kó òun náà ni pé ìjẹ́ gbogbo madrasa náà lẹ́yìn lè tí ọmọ lọ kọ́mọ mi ọmọ sọ nù lé ládùúgbò mi kọ́mọ lọ bí kankan kí bàbá rẹ̀ ó sì máa kọ́ ntọ́ba lágbára lẹ́ẹ̀kan lóṣù ó sì lóore fún ju madrasa tán fi sílọ nítorí pé madrasa àtẹ̀yìn bá lọ bẹ̀ẹ́ ntí o fẹ́ ṣe fún yàn ó ní pé túwùrì sùtẹ́kù wàláhì fìlìkọ́lù yóò dogún bẹ̀rù ọlọ́run ọba sínú ẹ̀mí ọmọ ọmọ yẹn wá lọ madrasa kò wá sí bẹ̀rù ọlọ́run ọba lẹ́mí rẹ̀ adékè madrasa yẹn ó yẹ kí wọ́n chẹ́kẹ̀. alimadrasa tó tuhazibul akhlaq madrasa tó jẹ́ ilé kéwù ẹ̀sìn yóò ṣe àtúnṣe ìwà táwọn ọmọ ọmọ wò táwọn ọmọ bá jẹ́ wọ̀wà kí wà tí wọ́n sì madrasa ẹ̀ ẹ̀ madrasa náà المدرسة تعلم أحكام الصلاة أحكام الصيام أحكام الطهارة mọ́dúnlọ́sà táwọn ọmọ ń lọ yóò jí kí wọ́n mọ̀ tó yàtọ̀ sóṣì lábala bá ṣe sin ọlọ́ ọmọ tí wọ́n lọ mọ́dúnlọ́sà gidi tí máa ń kírun fún yín ẹ mọ̀ pé eléyìí ń kírun yóò jòkó bó ṣe kó jòkó yóò sálámà bó ṣe kó sálámà yóò ka sóra tí ó yanjú yóò ka fátíà tí ó yanjú ọ̀kan nínú àwọn ọmọ àyàkà láìpẹ́ yìí ọ̀n jáde ọwọ́ àlọ́lẹ̀ kí àṣùbà lójú ọ̀nà mọ́sálásí tí wọ́n ti ń kírun yìí ìmáàmù tó ṣáájú fátíà rẹ̀ fátíà rẹ̀ òyìnjú àfáàlọ́wọ́ sáwọn ògbé tó sáàtún àìrùn eléyìí sáàtún kí nàbíbò láti báyìí nígbàtí ìmáàmù sálámà tó wọ́yìn báyìí irungbọ́n rẹ̀ pọ̀ tó báyìí ìmáàmù ìsìn ka a rádaràda ẹ dákun àsìkò tí fi lọ lójú ṣé kò ní ilé tí wọ́n ti ń kọ́ de lẹ́sìn nínú àwọn nǹkan tó wọ́n mójútó òun náà ni pé wọ́n mójútó àdéhùn tí wọ́n fi da ọlọ́wọ́ ọba ma pé Allah huwa al-ma'bud haqqan ọlọ́run nìkan máa ń Allah huwa al-badawwu haqqan wọ́n da ìhó nígbà lójú pé ọba nìkan làá máa ń pè ọba nìkan làá máa ń bẹ̀ kìí ṣe lè gé ojú wọn ti máa ní Tijani Salati ọmọ rẹ ní yá ọmọ ní Abdul ọ. àdáwò sì balẹ̀ kéwù náà ọlọ́run bá ní kólú dé ọlọ́ha ọlọ́run bá ní tẹ́ bá fẹ́ pé ọlọ́run ọba ní tẹ́ pé òun náà ní allah awídò rahman bọ́bá sì wù yẹn ní rahman èmi náà ní jẹ́bẹ̀ ayyama tẹ́bi ọ̀fọ́dà wal asma wal husna gbogbo yìí tẹ́ bá pè lórúkọ ọlọ́run ọba tẹ́mi ọlọ́run ọba sọ fún yín èmi náà ní jẹ́bẹ̀ ẹ máa fi kì ẹ máa fi béèrè tẹ́ bá ń fẹ́lẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ tọ́wọ́ náà lọ lè kéwú ni ó sì wá bí adìjà kó tó kú mẹ́ baba aláwo confam tí wọ́n máa dáfá yóò lòun tẹ ìsáàbì yóò máa tẹ yẹtẹ yóò máa wúra wọ̀ gbogbo àwọn irinṣẹ́ àwọn akẹ̀gẹ̀rí tá a nábì wá kókó ńlẹ̀ ipe ẹ má ṣèyí òun làwọn ń ṣe ń tí bàbá yẹn rí i pé kò ní dáa kọ́ màá yóò tún gbaṣẹ́ lọ́wọ́ òun wọ́n wá lọ lé kéwú wọ́n á lọ lé kéwú káyé etí ọmọ bá dàbí ayé tòun tọ́lọ́ mà pé iná lòun lọ́tọ́ bá ti kò láyé pẹ̀lú gbogbo àwọn irúnmọlẹ̀ àti gbogbo àwọn èṣù tí wọ́n jọ ń ṣiṣẹ́ tọ́mọ yìí bá wá délé géw ẹ̀wọ̀n ní bàbá express lára yìí tọ́mọ yìí bá wá délé máa gbé ọmọ yìí gẹ̀gẹ̀ wọn ni bàbá rẹ̀ ń lóògùn ní bàbá rẹ̀ ń mọ nǹkan wọ́n máa wá gbé gẹ̀gẹ̀ Ibrahim ọ̀rọ̀ wà tàbá ṣe tán àfáàlékè nínú àwọn tó jogún bá lọ́dọ̀ bàbá fìdí mẹ́nà láàánú mẹ́ rí ama gbogbo ti ń lọ ní gbogbo ilé kéwù kọ̀ọ̀kan lẹ́yìn bá tọ́lá wa náà ká kéwù lẹ́yìn bá rí kásì lọ lè kéwù sunna lọ́dọ̀ àwọn afáwọ̀ àfa lè kéwù àtọmọ bàbá oní fẹ́rẹ̀ yìí àfa àtàwọn ọmọ lè kéwù wọ́n mọ̀ wá pàdé lọ́dọ̀ ọmọ bàbá oní fẹ́rẹ̀ wọ́n mọ̀ lẹ́nu ìgbà agbára lọ́wọ́ etí bàbá rẹ̀ ní kọ́ wá dànù làwọn tó wọ́n gbà lọ́wọ́ torí pé ńlẹ̀ Yorùbá agbára òkùnkùn àwọn oríṣi nǹkan kan tó ju pé àájò ni ẹ̀sìn òsì ní a máa ṣe òrò mùsùlùmí òrò ìdàlẹ̀ fílẹ̀ tẹ́ fi jẹ́ muslim nígbà tí àbàtì wá fílẹ̀ ìyá náà ṣe muslim ọ̀pọ̀lọpọ̀ ilé ìgbé ńlẹ̀ Yorùbá wọ́n ti ń gbẹ́rẹ́ wọ́n ti bàǹtẹ́ ó ń dè èyí tó ń dè mọ́tò èyí tó ti kọ́rùn èyí tó ti kọ́ di sílé pé tọmọ rẹ lọ náà ìgbàgbọ́ òun ni ilé kéwu súndà fẹ́ establish sínú ọkàn ọmọ tí ó wàá bẹ̀rù aláàlìkan tó bá ti bẹ̀rù aláàlìkan kò ní dáa lẹ́nu mọ́ kada mo torí tọ́lọ́wọ́n bá wa ká ṣe àkólé kan ilé kéwu àwọn ọmọ wa ká sì mọ ibi tá a máa àwọn yìí lọ kó o tó mọ́ ọmọ lọ ní kéwu ọlọ́dẹ béèrè ìròrí àfáàyè kọ́lá kò sí tó burúkú ní kókó gbogbo àwọn tíra tí wọ́n bá ń lò kí wọ́n fún ọ ní photocopy kọ́ wa lè fi àwọn àfáà tí kéwu bá yé fẹ́ dákun ètí wọ́n ní wọ́n máa kọ́ wọn rèé o tó jẹ́ máa ti ba sísítẹ̀mù eré ọmọ ẹ̀jẹ̀ ó lè rí tòmá ilà ayàṣà àlá ọlọ́run ní jáde sẹ́ni o. wastaghfirullah innahu wal ghafurur rahim. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillahi wa ala alihi wa asahabihi wa man wa ala. ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah ẹ̀yin arúgbó sinalawo bá wa. al islamiyya هي المدرسة السنية المتابعة لرسول الله صلى الله عليه وسلم ilé kéwú tá a mọ̀mọ́ lọ yọjọ ilé kéwú tọ́jọ́ pé bá anábì ṣe ṣẹ̀sìn ni wọ́n ń ṣe gbogbo ní wọ́n ti fẹ́ ṣe wọ́n ní ọlọ́run sọ báyìí anábì sọ báyìí kọ́mọ̀ jẹ́ kí ilé kéwú bídíà tí wọ́n ti ń ṣe àdádálẹ̀ wọ́n sì sọ fún wọn pé àwọn ọmọ rẹ̀ kan gbowó wá wípé wọ́n fẹ́ ṣe mọ̀lúdì ó sì lọ́ọ́ lè bá àfáà yẹn pé ẹ dákun ibo láyà mọ̀lúdì wà táwọn ṣe bẹ́ẹ̀ dè fáàdì nàbì sọ̀rọ̀sọ̀là ìbá láàyè ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ dè fún ó ti tó kàn kú nínú àdínsì olè yín wa níjó ìlànà ti ṣe níjó làwọn sàábà ṣe níjó ìbẹ̀lẹ̀ ti rí wọn náà dáṣọ sọmọ lọ́rùn wọn náà lọ bẹ̀ ẹ̀ lè náwó ẹ̀ fún tí ò sí ládàá bẹ̀ wọ́n ní ìlànà ti kájú ya ọ̀nì twenty five Ramadan ẹ̀ka sọ lọ́rùn àwọn míì tún wọ́n tún dá ṣẹ́ẹ̀tì àti trọ́sà ibo ni wọ́n pè tíṣẹ́ẹ̀tì ilẹ̀ láti kọ́dé wọ́n àkọ́ ókọ̀ jẹ̀mọ́ àwọn sí wọ́n ti kọ́dé láti kọ́dé 2009 táwọn sọ fún yín pé ìjọ yẹn ni ilẹ̀ láti kọ́dé táwọn sọ fún yín ta ló fi mọ̀ yín ara yẹ ìranu ńlẹ̀ Yorùbá ga ìdí ìranu yìí ga lọ́pọ̀lọpọ̀ ń fẹ́ kásámọ̀ celebrate celebrate aka ń kó e, ẹ̀ṣọ́ sára ọkà oṣù dáa nígbà tí pẹ̀lẹ́ sìn yóò níbàámu pẹ̀lú sunna nabi wa muhammad sallam, níjọ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ a máa ń káràmásìkì wọn púpọ̀ àwọn òbí àmọ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ ti kúrò nínú ilé bí ìgbà tí dírẹ́fà kúrò nínú mọ́tò ẹ̀dá ọkùnrin ibo ni mọ́tò ọmọ lọ yọkọ̀ máa lọ bí wọ́n bá di orí ń tiẹ̀ nì ọ̀pọ̀lọpọ̀ wa ní àwọn ọmọ wa àyà sí wọn especially lábala ọ̀rọ̀ ẹ̀sìn àtàwọn ọmọ yẹn rani ọmọ òsì lè fún ọ àti tó bá bẹ̀rù ọlọ́run oúnjẹ alẹ́ tó fẹ́ jẹ yẹn ọmọ mi lóúnjẹ alẹ́ lọ́wọ́ kò sí fún jẹ oúnjẹ alẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ kò fún bàbá ẹ̀ jẹ nítorí oúnjẹ alẹ́ tá a fẹ́ jẹ yẹn ní fẹ́ rí jẹ ẹ dáadáa àwọn ọlọ́lọ́ géwu kánú géwu tó bá ti géwu innama yakhsha Allaha min ibadil ulama ọlọ́wọ́n bá ní tẹ́wọ́n ti nímà wọ́n bẹ̀rù ọlọ́ tẹ́wọ́n ti nímà ẹ̀nu wọn gbogbo àti ṣiṣẹ́ má wọ́n sì máa ṣàánú ni wọ́n máa ṣùgbà yín ẹ jẹun wọn láyé ẹ wọn lọ lè àwọn òbí náà káwọn ọmọ ẹmọ ṣe gáàyè ẹ̀rọ tẹ́wọ́ lọ́rùn wọ́n máa gbá bọ́ọ̀ káàkiri kọ́ máa jó kọ́ máa ṣáàgì kọ́ máa gbé ṣòkòtò sí bẹ̀rẹ̀ dì í èyí tó dóbi òyìn náà kọ́ máa wọ ṣòkòtò káàkiri kọ́ máa kọ́ máa sí sára lẹ̀ yọ wà pé ọmọ òun fáìn ọmọ òun dáa ẹkún bọ́ ẹkún bọ́ bọ́ bá ti yapa aṣọ yíyà báyìí ẹkún lọ́kàn ọlọ́mọdé aṣọ kọ́ ẹ̀yọ́ màá yára mi. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ léde èyí tọ́jọ́ ọkùnrin ń dirun níbi yẹríǹkì sétí níbi báńkì sọ̀sọ́wọ́ á sì mọ owó ọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní yahoo ń ọmọ yóò ní ọ̀nà tọ́lọ̀ ní wọn gbà ọ̀nà tí ò ẹ má jẹ́ afa àwọn ọmọ alẹ́ o àwọn náà lọ́la wa o àwọn náà ni wọ́n rọ́pò wa o kọ́lọ́ mọ́tà jẹ́ abí máa rí kọ́lọ́ jẹ́ atọ́ máa rí kọ́lọ́ wọ́n jẹ́ ajẹ́dẹ́ wọn. ìbádọ́lá ẹ̀yà ló sin ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níjọ́ ẹgbẹ́ tí wọ́n máa sọ pé ọlọ́run ọba kí ọmọ sà yọ àfa kan nínú ọmọ tèmi náà ah, ìpè ah, ah, àwọn àfa wọ́n sì wá kéwù lẹ́nu wọ́n dùn báyìí àwọn ní ọlọ́mọsà sọ̀kan nínú àwọn ọmọ tèmi náà láàfáà àwọn yẹn máa ń pé tì í níjọ́ jimá àwọn pé tì í níjọ́ ìdì àwọn pé tì í níbi òde èkó ọmọ òde ìyàwó yóò wí láwà nínú fìtẹ̀ ọlọ́mọsà yọ̀kan nínú àwọn ọmọ tèmi náà kò ṣe láàfáà gbogbo àwọn yòókù gbọ́ innama yakhsha Allaha min ibadihi al-ulama ọlọ́run láwọn tí ó nípa yọ ọlọ́run àwọn náà ni àwọn tó bá ní mímà ọwọ́ ni ọ̀kan náà lọ́fẹ́ kó nípa rẹ̀ ọlọ́run nínú àwọn ọmọ rẹ̀ torí ọ̀kan náà lọ́fẹ́ kó lè kọ́ mímọ̀ má dọ̀rọ̀ ru o má ṣe pè lera o ò ń ṣe pè ní o àdúrà àtọ́ máa ṣe ni pé ọlọ́run gbogbo àwọn ọmọ tó fún mi lọ́kùnrin wọn lóbìnrin wọn àtọ́ máa mọ́ ọlọ́mọ sàṣẹ gbogbo wọn láfa sọ àfa tó ní fàásì ọlọ́run ti rà níyàn rẹ̀ kì í ní àfa tó máa tọrọ bára lòún ní fàásì kì í ní àfa tó máa ní ọfẹ́ kàyàsí fún yín àti kàyàsí sílé tọ́ba di ẹ̀ ń di àwọn agbowó sùwà kì í sáfà tí wọ́n máa jà sóde kó máa tí wọ́n máa jà níbi òkú wọ́n tó kó kalẹ̀ wọ́n sì máa jà kì í sáfà useless afa nítorí orí fàásì ni pé olùbẹ̀rù ọlọ́run lórí fàásì èyí gbọ́dọ̀ já àfa àkọ́ wà useless nítorí fàásì ni pé kọ́lọ́wọ́ bá aláàkóso gbogbo ọmọ rẹ ní olùbẹ̀rù ọlọ́run tí ó máa sin ọlọ́run tí ó ha koran tí ó máa koran tí ó máa hadisi oye tó náà máa ṣe wá àṣẹ fáwọn èèyàn ó lè wá jẹ́ mẹ́dí dọ́kítọ̀ o pẹ̀lú kéwú tókè ó lè jẹ́ ìjìnlẹ́à pẹ̀lú kéwú tókè ó lè jẹ́ tíṣà pẹ̀lú kéwú tókè lè jẹ́ lẹ́kítọ́rà pẹ̀lú kéwú tókè lè jẹ́ businessman èyí e, pẹ̀lú kéwú tókè eléyìí ni wọ́n ń pè nígbà yẹn bímọ gbogbo ń tí ọmọ rẹ bá fẹ́ dà yóò kọ́kọ́ dà fà ná ibi tá a lọ nìyẹn yóò kọ́kọ́ dà fà kì gidi tí yóò ha odidi kuraani sí eré rẹ̀ yóò sì tún jọ sọ́jí ọ̀hún tí wọ́n ní wọ́n fẹ́ sábẹ́ dókítà wọ́n pè é ó sì fẹ́ labá yóò di bisimilá la ilaha illallah. àwọn ọ̀rẹ́ ìkànnì ìjọba ń gbé wájú sùdúù tó dé pé ipa abẹ́rẹ́ ọ̀ka tó bá ti gbé e dé tí ń ṣe wọ́n àwọn yóò ti gbọ́ wọlé àní òye tó kàdí kalimatillah. àwọn ọ̀rẹ́ ìkànnì ìjọba ń gbé wájú sùdúù tó dé pé aláàárẹ̀ táàbà gbọ́wọ́lé àbá àbẹ́dú dọ́kítọ̀ tó ní as'alullah al-azima rabbal arshil azim ẹ̀yẹ ìṣúyà ìjìnlẹ̀ àfáà tí ó dé sáìtì tí ó sì bẹ̀rẹ̀ ọba pẹ̀lú gbogbo aburú tó wà ní sáìtì yìí mọ́jọ ṣe wá o mọ́jà ya wèrè ń bí o mọ́jà jẹ̀nà ọkọlù wá o yóò sì kúrò ní sáìtì báyìí oyè yóò sì ní ẹ̀yọ́ ma mọ̀ ń bọ̀ wá láìpẹ́ yìí wọ́n fẹ́ dé masalasi yóò sì bọ́ sẹ́ni bímbà rẹ̀ yóò ní inna alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ìjìnlẹ̀ àní ní fi ń jẹun àǹfààní tí ń pèpè fẹ́sìn àwọn tá a fẹ́ pòròdúsì láyé nìyẹn àwọn tá a fẹ́ pòròdúsì sáyé nìyẹn àáfàá tí wọ́n ń ṣe dáwà tó sì ní iṣẹ́ tó ń ṣe kí ni tẹ̀lé jẹun tí ọba ti sí yẹn ilé kéwú tí wọ́n bá dálẹ̀ yìí bá more than hundred years wọ́n padà fèlì nítorí pé o ò rí kan nínú àwọn sàhábà tí wọ́n ti dájọ́ malẹ́kẹ́wà nábì tí yín máa ń dèkú lé láàárọ̀ tí ò ní wá ṣẹkàṣẹ kò sí sàhábà wọ́n máa kí ó tẹ́lẹ̀ dà nábì kálukú lọ́bi sẹ́yìn ẹ̀ ọlọ́run fún wọn pé tó bá dẹjọ́ jimá fásitì àwọn ìlà zikiri láwọ̀ ọ̀dọ́ lùbẹ́ ẹ̀ ẹ̀sìn títà rírà alẹ̀ ẹ̀wà gbọ́ kútúbà torí pé wọ́n ń ogún òdílé o ẹnìkan ọ̀sùn wa ta ó ló sì wọ́n lo create poverty òsì fún rẹ̀ go out lọ́dọ̀ ṣiṣẹ́ máa kọ́ máa ń kéwò àsìkò tó bá kù fún ọ máa wà nǹkan tà wọ́n ló lè ṣe wá àti nítorí ọlọ́run ó lò dé nítorí ọlọ́run ó lọ bí kọ́mọ torí ọlọ́run ó lọ bí jàdásà torí ọlọ́run ó lọ lè kéré jímọ̀ fún ọ torí ọlọ́run ó lọ lè kí tàràwì torí ọlọ́run àmọ́ tí o bá sí ọ̀nà tí o bá ṣiṣẹ́ gbogbo tó máa ṣe oníṣẹ́ nítorí ọlọ́ wọ́n tó kù kalẹ̀ báyìí àyàfó sì lè dáma látara pé ẹ̀ẹ́dí àwòdà òkú látọ́lá òkú tó yẹ orin lóṣù kan ẹ̀rọ máa bàyà àmọ́ tí òṣì bá ti dé èèyàn gbàgbé ẹ̀ ẹ̀sùn máa wọ èèyàn ẹ̀tún ayé yín pákéjì ẹjẹ́ àwọn tàwọn tó ti ṣáwájú Abu Hanifa níṣẹ́ Imam Maliki níṣẹ́ Imam Shafi níṣẹ́ gbọ́ sàábà wọn níṣẹ́ tí wọ́n ń ṣe látara bẹ́ẹ̀ àkànbá ìdúnyà wal akhira ayé àtọ̀run méjèèjì wà lọ́wọ́ wa ẹjẹ́ àtọ́ àwọn ọmọ wa o ọmọ tàbá tó tàbá fún ní àlẹ́ ilmu shar'i ọlọ́run ọba yóò fún lágbára tí wọ́n máa dá lò fún rẹ̀ agbára tó yẹ mọ́ fi ń sọ́ra tí wọ́n ń pè ní alhif nínú àwọn àdúrà tẹ́lẹ̀ pé ìfẹ́ ìsù àti pé àwọn àtàsí àtàránsí ojú burúkú kò ní wọ́n ọmọ náà la nígbà tó ti lọ ní kírọ́ọ̀sì lẹ́yìn náà ọ̀rọ̀ mi ọmọ tàbá wa tọ́ yóò wá jẹ́ sàárà tí ládàá rẹ̀ wọ́n máa bá wa lọ́rùn gbogbo àti máa ń bẹ lérí dáadáa yẹn wọ́n ní àwọn ọmọ tàbá ṣe bí wọ́n fẹ́ fọ̀hún báyìí ìyá àti bàbá àwọn ni ká kọ́kọ́ nítorí pé fatiha yẹn yóò máa kà á láti bàtà wá ti bàlágà títí tó fi jáde gbogbo àti máa ń ka fáàtì àyẹn lórí ìrún ni o láì ṣe rí ìrún ni o wọ́n mọ̀ fún ọ̀bá yẹn ní commission lérí pé òun lọ kọ́ ní kéwìn ẹ̀. àfa wa gbé èèyàn yẹpẹrẹ láwùjọ àfa ẹ mọ̀ dáńpẹ́ láàfa yìí àrólé àwọn anábì ọlọ ẹ mẹ́jọ ayẹyẹ ara wa ẹ jẹ́ apára wa lé ẹ jí ká mojúṣe wa lẹ́yìn àwọn adájẹ́jẹ́ máa ká mojúṣe wa sí imam ká mojúṣe wa táwọn àfa kò sí tó burú kẹ́yìn jẹ̀mọ́ àkẹ́ kírísì sẹ́kùn máàmù yín ládùúgbò yín nígbà ìmáàmù àrígbé ah, láti àárọ̀ dídí ìdágo mẹ́rin ìrọ̀lẹ́ ẹ̀ẹ́dẹ̀ máa ń sùn ní o lẹ́yìn ìrọ̀lẹ́ làwọn máa wá lè kéwú kí náà ń ṣe ní seven hours yẹn ẹ̀bá ṣe báyìí ẹ̀bá ṣe báyìí ṣe báyìí àmọ́ ẹ̀ máa wá kátàrà fún wa lẹ́yìn àṣùbà oye ìṣẹ́jú márùn márùn níjọ sátọ̀dẹ̀ sànńdé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún kọ̀ṣọ́ náà ẹ̀yin náà bá bá wọ́n náà ẹ̀wọ́n ni wọ́n máa yà lágbájá mú wá ọlọ́mọdé mú wá yà àdàmọ́dé mú ẹni tí ò mú wá gọ́ ọlọ́mọdé ọ̀dà fún un àbí kò sí yóò dẹ̀wò oúnjẹ bí yàrá bá jẹ ògèlè rúkú bí yàrá bá jẹ ògèlè bá bá dúró pé òbẹ́ kí wọ́n padà ṣubú ìyàwó ń bẹ ọmọ ń bẹ bàbá rẹ ń bẹ láyé kejì ìkú ìyá rẹ ń bẹ láyé kejì ìkú ọwọ́ lòun kéwú ọwọ́ sọ òbí rẹ dìdàkudà bàtàlà tó kéwú la kéwú ṣé tí wọ́n bá ti kéwú yẹn máa ń tó ni. àwọn aláṣẹ kéréjì oṣù torípọ̀ ọ̀nà àwọn anábì ọlọ́run lọ́yẹ kátọ̀ abubakar igbákejì anábì aṣọ tí wọ́n ti rán ní ta abraham bọ̀dà áwòfò olówó ni àwọn àgbà ọmọ kéwù nìyẹn àfáwọn ọ̀tún bọ̀dà àfáàní olówó ni alibọ̀dà ọ̀dọ̀ tọ́lẹ̀bì wọn ní gbé kànga àwọn kan ní ìyẹn bóyẹ́bì ní ta fáwọn èèyàn gbogbo ni wọ́n kéwù wọ́n sì ti kéwù tán lọ bí nígbà wọn wà ní ilẹ̀ Lárúbáwá èmi ọ̀wọ́ kan ní gbogbo àwọn àlùfáà wa tí wọ́n yóò lọ bí sẹ́ni èyí tí ń ṣiṣẹ́ lọ́sibítù ìmáàmù jáàmù sì ni èyí tí ń ṣiṣẹ́ lọ́sibítù èyí tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ìgbẹ́jọ́ ọlọ́pàá wà ọlọ́pàá ìmáàmù ni ọlọ́pàá sì. àwọn doctors tí wọ́n ń kọ́ wa nígbà táwọn ní class ọ̀pọ̀lọpọ̀ àwọn doctors yẹn tí kọ́ọ̀lù mi bá wọlé báyìí ẹgbẹ́ tó máa sọ fún wọn pé mo wà ní class tó bá di lẹ́yìn asiri kó pè mí padà ṣé wọ́n ti kọjá yẹn dé mo wọ̀ rí insha Allah ta'ala máa kẹ́ẹ́dì sí yín ẹ̀yọ́ máa má bínú ọba pa fóònù ẹ̀ kí ló àbá ń ṣe yẹn bí ṣe ń kọ́ ọmọge ó ní tún ṣe business yóò lo mọ́tò tó gbádùn àwọn àtọ́rọ mọ́tò àlòkù fún aláàjì ẹ̀sìn fún mi náà kí mi náà máa gùn yìí ọba pé ìṣòro náà gbélé ọlọ́wọ́ yẹn owó tó lówó tó wọ́n fún mọ́tò wọ́n gún mọ́tò fúnṣu fẹ́ta yóò bọ̀ kadà fúnṣu mẹ́rin má kéré ti problem fún rẹ dìde lẹ́ẹ̀ wọn náà wọ́n nípa ayé ẹ ọ̀nà tó ń lọ tó ọba gbá àyàn tó bá ti dọ̀rọ̀ gbogbo iṣẹ́ rẹ̀ pátá ni wọ́n withdraw ni wọ́n kó fẹ́ni tó gbá ẹni tí ń gbáyàn tí ń kírun ń kírun fẹ́ni tó lówó ni o ẹni tí lu jìbìtì tí ń parọ́ fún ìyà owó tó gbàyẹ wọ́n padà mú ládàá iṣẹ́ rẹ̀ kalẹ̀ lótú sínú fáìlì ẹ̀ lọ́rùn ẹni tí ìbá ti níṣẹ́ tí bá ń jayé lérí owó lówó lórí jìbìtì wọ́n ní gbogbo ẹ̀sìn tí ń ṣe ń ṣe fẹ́ni tó lówó ni. tìrìbọ́lá ọ̀hún ìṣẹ́jọ́ lè kíámà nìyẹn tí sísẹ́ eré ẹ̀ṣẹ́ tí wọ́n wọ́n kó sínú fáìlì títẹ̀ wà dé àfa àlàyé ẹwà ìmáàmù wá débi tọ̀ nígbà tí torí pé a jẹun a ṣe kí ni a jẹun gbogbo ọta àfa àtọ́lá má sì ti ké láàrin wa ẹ̀jẹ̀ àfa àwọn tó kù sókè let us help them ẹ̀jẹ̀ àfa àwọn sókè ọlọ́run sínú fún ọ náà ọmọ ìyá lóbi lóbi jẹ́ pé gbogbo wàhálà tá à ń kojú láwùjọ wa ẹ̀rí pé àwọn àfáà kan dìde ń sìn wọ́n ní ẹ̀yà àfáà lò súnà yẹn lọ́lẹ̀ yìí kò sí kankan tó jìjà wa àwọn ní ká máa wo yẹ̀pẹ̀ má ibi yẹ̀pẹ̀ ní ìsinyìí tọ́wọ́ kọ́bọ̀ dín fi ń jẹun àwọn ní ká máa ṣe oògùn má oògùn kan wọ́n ṣe fún another thousand ẹni tó jòkó láàrin ọgbọ̀n ṣe tó hundred thousand ẹ dákun tẹ wá ní oògùn ọ̀dà àwọn owó ní ani ní wọ́n mọ̀ sí mọ̀lúdì mọ́ oye kí àwọn ọmọ wa ṣe tọ́wọ̀ bá ti lè níṣẹ́ àwọn ọmọ kírètì ẹbọ láti máa ṣe tọ́wọ̀ tí ọba rẹ́bọ ṣe ọmọ ṣe bídíà tọ́wọ̀ bá rí bídíà ṣe ọmọ ṣe látìmọ̀ látìmọ̀ yẹn ni ká máa gbá àyà ká máa dẹ̀dẹ̀ àwọn olówó olówó tó wá kọ́kọ́ há sí lọ́wọ́ ó ti ní tó fún jẹ kò tó bọ́ mọ́ láyé ẹ̀ láyé ilé kò tó níbi tí ọmọ náà ó sì máa fi bẹ̀ ibi kọ́kọ́ lọ lẹ́yìn ọdún lẹ́yìn ọjọ́ méje kọ́ padà wá ó gbà kó fóònù ó ti dá jòkó wọ́n fẹ́ náwó náà ó ti dá jòkó jẹ̀mọ́ mo ti gbà kó fún inú tó wà náà ni ma wọ́n sáré ká yọ́ ma wọ́n rú dálẹ̀ fún rí wa wa àbá tó ṣe wàhálà fóṣù oṣù kan wọn náà ṣiṣẹ́ tán wọ́n fọ́ lórí oṣù sọ́mọ pé kò ní rọgbọ sanwó ní kéwò má ṣe wọ́n lè gbẹ̀sán lọ́rùn wọ́n yẹra gàrí lọ́rùn wáyé wọ́n ti ra o àbí òróró ni wọ́n ti rà ilé ayé ni wọ́n ti rà ilé ayé wọ́n ti rẹja aná ti rẹran ilé ayé ni wọ́n ti sanwó ilé ilé ayé ni wọ́n ti raṣọ àáfàá náà ó ti làágùn ó ti ṣiṣẹ́ ọwọ́ àkókò wọ̀ sanwó iṣẹ́ ọ̀wọ́ sanwó ní kéwò onítorí pé ibi tọ́lọ́ ni wọ́n ń ṣe ṣé ẹni tó wá ń tọ́lọ́ ò ní jẹun àwọn àsokò àsìkò tó yẹ kó fi wọ́n jẹ mú lọ náà ló fi dòkó tọ́mọ ẹ̀ wọ́n ètò tó sanwó lékéwù ọmọ tó ọba sanwó lékéwù rẹ̀ tóbi yẹn sì ní tí ò sì sá tóbi sì kà fáfá yẹn ọlọ́wọ́n máa ń àlùbáríkà kó dára wọn mọ yẹn wọn kàn kí náà ni wọn ní wúlò torí pé ẹ̀rọ àjà náà sanwó wọn ò ní akọ ọmọ kéwù lọ́fẹ̀ẹ́ o bí ọba lágbára lẹ́yìn náà a máa ṣe àdúrà fáwọn ọmọ yìí a máa ṣe lẹ́yìn náà àwọn amójútó wọn àníṣẹ̀lẹ̀ kílẹ̀kọ́ ní kéwìlì ní kílàfà yín kọrin ọwọ́ kan aṣọ àtọ́ hafi gbọ́ kọ́dà bọ́ọ̀ bá ma nǹkan kan nínú kéwù tí wọ́n ti ń kà ọmọ kó rí kà bí kò rí kà amọ̀sùnmù tá a bá a kéde ká kà fọmọ́lẹ̀ fàáfà wọn ni wà ọmọ àfà pé kí tura àwọn àbá mi ìmẹ́lẹ́ ìmẹ́lẹ́ bí ó ti máa tẹ fóònù ní tí ó kásù ẹ̀ lágbàá tí ó máa wòran yẹn máa sá máa ka máa owó tó o bá ń ná máa salami owó yẹn wípé owó sọ́mọ yìí ni òṣìlọ́sì ni àbí àwọn àbá ni òṣìlọ́ dáadáa ẹ̀dá máa fún wọn challenge o kálíbà àmọ́ sọ́níṣẹ́ àwa àtàwọn àfa àwọn méjì lájọ bíi ìdílé ayé òbí àtàfà spiritually lẹ́yìn náà gbogbo tó bá kù ní àwọn iṣẹ́ ọwọ́ kalẹ̀ fáwọn ọmọ tí wọ́n fi gbádùn ayé ẹ̀sìn fọwọ́ sí o ilé ayé àtọ̀ lọ́sọpọ̀ ni o ẹ jẹ́ káwọn ọmọ kàwé boko haram kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn lórí ibú ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ western education èyí tí ọba ti takò lànà ṣẹ̀ríà ẹ̀sìn oníkàmọ́ wa lẹ́yìn náà iṣẹ́ kíkọ́ kájọ́ pọ̀ fáwọn ọmọ wa torí oúnjẹ lọ́jọ́ alẹ́ tọ́wọ́ bá kéwú tó kéwú ẹ gbọ́dọ̀ jà ẹ gbọ́dọ̀ jà ó kéwù táwọn kan dèéka ń tẹ́wọ́ fún yàn kéwù gbàrà wá kéwù èyí kéwù lè ní tẹ́lẹ̀ òbí ẹ ẹjá bí wọ́n kọ́ṣẹ́ ọwọ́ wọ́n bá kàwé kàwé tàbí ẹ̀jẹ̀ gbádùn tó tó lọ lè kọ́ṣẹ́ ọwọ́ látara bẹ́ẹ̀ ilé ayé àtọ̀run méjèèjì ò ní torí méjèèjì ń tawó hàn ní ọwọ́ náà ara wọn ni táyé bá ti yọ bá ti لما تصروا فاستغفر الله إنه هو الغفور الرحيم وأقم الصلاة